divorce and Islam ìkọra ẹni sílẹ̀ lọ́kọláya ní àná mo mẹ́nuba ìtàn arákùnrin kan tí à ń pe orúkọ rẹ̀ ní Abdullahi ibn Umar Abdullahi ibn Umar níjọ́ kan ìkan nínú àwọn arábìnrin rẹ̀ ìwà tó ń wù kò tẹ́ ẹ lọ́rùn ìwà yìí burú jáyì wọn gbọ́ra wọn yé a máa gbọ́ ọkọ rẹ̀ lẹ́nu tọkọ rẹ̀ bá ń sọ báyìí yóò yóò yóò fìbínú hàn ẹni ọkọ ò tí ì ní sọ ẹ̀ kan yóò ti wí mẹ́rin yóò ti wí mẹ́wàá síwọ náà ti mọ irú àwọn obìnrin báwọn ó wá pinnu pé òun kọ arábìnrin yìí lẹ̀ ìbínú ló gbé jáde nínú ilé lẹ́yìn tí wọ́n ní gbólóhùn asọ̀ pẹ̀lú àníyàn pé lẹ́nìí náà ni kò ní dọ̀la yóò lọ sáà ni ibi tí tí wọ́n ń lọ láàrin àwọn títí Mọ̀dínà ìlú Medina ló bá gbọ́ tí ẹnìkan ń ka Kùránì láti inú mọ́ṣáláṣí àyà tẹ́nìyẹn ń kà ó lọ báyìí pé a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim wa 'ashiruhunna bil ma'rufi fa'in karihtumuhunna fa'asa an takra'u shay'an wa yaj'al Allahu fihi khayran kathira èyí ni Kùránì orí kẹrin ẹsẹ̀ kọkàndínlógún tó ń túmọ̀ sí pé ẹ máa bá àwọn obìnrin yín lò pẹ̀lú wà tó bá rẹwà pẹ̀lú wà tó bá dára ibi wọ́n bá kù sí ẹ pè wọ́n ṣàkíyèsí tí wọ́n bá ń ṣe tí ò tẹ́yín lọ́rùn tẹ́mi yín wá ròyìn pé àfi kẹ́ ẹ lé wọn lọ ẹ rántí o à o ṣe àn nǹkan míì lè má tẹ́ lọ́rùn tó sì jẹ́ wípé olúwa fẹ́ fún yín ní nǹkan kan dáadáa nídìí ẹ̀ ni. Kan tẹ́ ẹ bá lè faradà á àyà yìí lẹ́nìkan wá ń kà lòun wá ń fetí gbọ́ ah! àyà yìí wá mú lọ́kàn ló wá wò wípé ó ní láti jẹ́ pé ọlọ́wọ́n ọba àlékè ọlá òun gan ni ń bá sọ̀rọ̀ ló bá padà lé ọ̀pọ̀ ìyàwó rẹ̀ jókòó wọ́n yanjú ẹ̀ láàrin ara wọn ẹnìkẹta ò gbọ́ sí i alàgàtà ò gbọ́ sí i sàtì àbáwọn yanjú ẹ̀ ìgbàgbọ́ rẹ̀ ni pé olúwa sọnù kùránì yẹn pé tí èèyàn ò bá nífẹ̀ẹ́ obìnrin míì tẹ́mi èèyàn kọ̀ tẹ́mi èèyàn kórìíra rẹ̀ ó ṣeé ṣe kólúwa mú nǹkan tó dáa jáde látara rẹ̀ làwọn yorùbá fi máa pa lówe pé inú kòkò dúdú ìlẹ̀kọ funfun tí máa jáde ńgbà wọ́n parí ọ̀rọ̀ wọn tán òrùjọ́ náà wọ́n jọ láṣepọ̀ ọlọ́run wá ṣe ámísì ó doyún ọmọ tí wọ́n wá bí wọ́n sọ ní Salim salim bin abdullahi bin umar abdullahi ọmọ umaru yìí ó ti bímọ láì mọye àmọ́ salimu yìí òun ló wáá jọ́ọ́jù inú gbogbo àwọn ọmọ tó ti ń bí ó jọ́ọ́jù ní kọ́kọ́ inú gbogbo àwọn ọmọ tó bí kò sẹ́ni tó nímọ̀ tó kò sẹ́ni tó mọ̀ ń pa àdíìsì tó ọlọ́run kún lọ́wọ́ ó ní òye ó ní ọgbọ́n ó sì ní ìmọ̀ àtá gbogbo wa tí bá wá ń wo ọmọ náà tó wá wo ọmọ náà báyìí àwa mìírí a ní ah àṣà àǹtẹkẹrẹ òṣè àn wáyẹjẹ alẹlẹ òfin ìkẹyẹrán kẹtìrà yóò máa wá rántí àyà Kùránì ọjọ́ sí kí lóbìnrin rẹ ń ṣe fún ọ tí ò tẹ́ ọ lọ́rùn tó wò pé àfi kó lé e lọ ìwà wo ní ń wù kì í gbọ́njẹ fún ọ kì í gbà kó bá ń ṣeré ipá a máa gbó ẹ lẹ́nu ìyàwó rẹ a máa bú ọ àbí tiẹ̀ máa ń lù ọ́ ìyàwó ẹlòmíín lù tí ó lù dáadáa àlùmọ́lẹ̀ pàápàá èyíkéyìí irú tó bá wù kó yà ń bẹ́ẹ̀ máa rántí tí kùránì sọ ní kùránì orí kẹrin ẹsẹ̀ kọkàndínlógún yìí wípé ẹni kórìíra obìnrin míì lọ́dẹ̀dẹ̀ yín kó sì jẹ́ pé olúwa fẹ́ fún yín ní tó da látara rẹ̀ ni tẹ́ ẹ bá fara dà o tẹ́ ẹ lè lọ. bákan náà mo tún fẹ́ dákan lọ sínú ìtàn arákùnrin kan arákùnrin yìí gbogbo ìgbà tó wà lọ́dọ̀ọ́ a máa pé a tóun ó bá fẹ́yàwó obìnrin tó rẹwà lòun ó fẹ́ kódà tó rẹwà á pọ̀ òun ò lè fóbìnrin tí ó rẹwà tó yóò mọ̀ lólóó lónìí tí wọn náà ti mọ rú báwọn bó ti máa wí báyìí ni arákùnrin yìí ti máa sọ àtùpà pálọ̀ lòun ó fẹ́ àtó rẹwà dáadáa àmọ́ gẹ́gẹ́ bí àṣà wọn nílùú wọn tí wọ́n bá fẹ́ fẹ́yàwó wọn kì í rí ojú rẹ̀ kí wọ́n tó fẹ́ ẹ wọn ò gbéyàwó fún wọn ní wọn ẹ̀ ní síjú ẹ̀ wò nígbà tó wáá fẹ́ obìnrin yìí kò rójú ẹ̀ rí kò rí rí wọn gbéyàwó fún un ni nígbà tí obìnrin yìí wá délé tó di alẹ́ ẹjọ́ ìgbéyàwó kí ọkọ ó ṣí i lásọ wò ló bá rí i pé dúdú kirikiri bíi èédú nìyàwó tóun fẹ́ tí wọ́n gbé fóun irúkìrè àyà rẹ̀ já òun ò fẹ́ rú èyí irú èyí kí òun wà àtùpà bálọ̀ lòun fẹ́ fẹ́ inú bí oyin obìnrin lódì kò súnmọ́ arábìnrin yìí bẹ̀rẹ̀ sí ní sunkún sí lọ́rùn ìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé tí ti ń sunkún lọ́jọ́ ìgbéyàwó ó bẹ̀ẹ́ títí obìnrin yìí wá sọ kẹ́límọ̀ kan jọ náà ó ní ìrẹ́ hmm, ọkọ mi ìrẹ́ baálé mi mo fẹ́ kó o mọ kínní kan wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó ṣe wípé ní ẹ kórìíra nǹkan kan ṣùgbọ́n tó ṣe pé dáadáa lọ́lọ́run fẹ́ fi àyọ̀ ń bẹ̀ fún yín gbólóhùn yìí tí ó sọ yìí ó tọ̀ọ̀ṣì rẹ̀ díẹ̀ ìyẹn ni pé ó fà á lọ́kàn mọ́ra ló bá ki obìnrin yìí mọ́lẹ̀ wọ́n jọ lájọṣepọ̀ ibi wọ́n ti lájọṣepọ̀ tí wọ́n sùn kílẹ̀ ò tó mọ́ kákùkọ́ tó kọ arákùnrin yìí ti tú dànù ó ti mú bí aṣọ mélòó kan ó ti họ ńgbà alẹ́ ó mọ̀ kò rí ọkọ rẹ tuntun tó ṣẹ̀ fẹ́ kò rí mọ́ báyìí ni arábìnrin yìí ṣe wáá fi ìbálòpọ̀ òru ọjọ náà ló fi lóyún ọkọ tó sá lọ yóò dé yóò dé ọdún kìíní yóò dé ọdún mẹ́wàá yóò dé ọdún kẹẹ̀ẹ́dógún yóò dé ogún ọdún yóò dé wọn rí mọ́ o ọmọ tó wáá foyún ijọ́ náà bí ọmọ náà ti wáá dàgbà bàbá yìí wá ronú jọkàn pé ìlú tóun tiẹ̀ fi ilẹ̀ jẹ́ kóun tiẹ̀ ṣeré débẹ̀ wo ló bá padà wọnú ìlú jọkàn àtòdé kò lọ ilé mọ́ṣáláṣí ló kọ́kọ́ gbà pé kóun ó kírun kóun tó máa lọ ilé níbi tí ń ti ń kírun lọ ó sàrí àáfàá kan nínú mọ́ṣáláṣí tó jókòó táwọn èèyàn pè tí lọ́rùn tí ń ka kéwú fún wọn tí ń tú kéwú tí ń tú táwọn èèyàn ń sọ pé Allahu Akbar lóyún wo ń ṣàǹkírun rẹ̀ ń gbò kírun tán lóògbà ìyẹn ṣe wá pọ̀ nímọ̀ tó báyìí ló bá pé ìkan nínú àwọn ọ̀dọ́kùnrin tí wọ́n wà nínú mọ́ṣáláṣí pé kí ló kọ àáfàá yìí wọ́n ní àáfàá tẹ̀ ń gbọ́ wáàsí rẹ̀ mọ́líkù ní jẹ́ ìmáàmù mọ́líkì làwọn ń pè é ó ń ta bàbá rẹ̀ ń jò lòún dé nígbà tí ń bí nínú àwọn ò mọ bàbá rẹ̀ ṣùgbọ́n àwọn òbí àwọn sọ fún àwọn pé níjọ́ tí wọ́n ṣèyàwó bàbá rẹ̀ àtìyá rẹ̀ níjọ́ kejì ni bàbá rẹ̀ ti sá kúrò nílùú odògún ọdún lẹ́ni tí wọn ò ti rí bàbá rẹ̀ mọ́ ó dà wọ́n tiẹ̀ sọ pé ó kọ bàbá rẹ̀ á máa jẹ́ ìjà nọ́ọ̀sì kọ́ ó dà pa nọ́ọ̀sì náà wọ́n pè fáwọn láyé ẹ̀ bá làgàrà tọ̀ ó wá lọ bá àfáà yìí nígbà àfáà parí ọ̀rọ̀ ọlọ́run tán pé ta ń yá rẹ̀ ó ní ìyá òun wà nílé ó ní dákun mo fẹ́ rí ìyá rẹ̀ làáfáà bá mú lẹ́yìn ńgbà wọ́n dẹ́nu ọ̀nà ó lóun ò ní wọlé àmọ́ tó o bá ti wọlé sọ fún ìyá rẹ pé ó ṣeé ṣe kíyàn má nífẹ̀ẹ́ nǹkan kan kó lu wá sì tó dáa yọ látara nǹkan náà tó o bá ti wí bẹ́ẹ̀ fún yóò ti yí ìyá rẹ lọ́mọ yìí bá wọlé ó bẹ̀ fún ìyá rẹ̀ ìyá ní pàgà tètè yára lọ sílẹ̀kùn bàbá rẹ̀ lódeun ṣé fódìdí ogún ọdún kò wí fún ọmọ rẹ̀ wípé bàbá rẹ̀ nù ní àbókú kódà gbogbo ìwà tí bàbá rẹ̀ wù lórúkọ náà kò sí tó ṣàlàyé fọmọ rẹ̀ ńbẹ̀ o kò sọ̀rọ̀ bàbá rẹ̀ láì dá fún ẹwà àwọn obìnrin rẹ̀ ẹwà àwọn obìnrin rẹ̀ kò sọ̀rọ̀ bàbá rẹ̀ láì dá fún rí gbogbo ìjọ tí ó bá béèrè bàbá rẹ̀ ìmọ̀ fò ni ìmọ̀ mẹ́nu fò ni ìjọ náà ló tó mọ̀ pé bàbá òun ló déhùn ẹ̀kọ́ tá fẹ́ fàyọ́ ńbẹ̀ ni pé ẹ wá wò ó ẹ wo oyún ijọ́ náà ẹ wo dúdú ẹwà wá ẹkọ funfun tọ́lọ́wọ́n ba ọba àlékè ọlá tó mú jáde ńbẹ̀ tọ́ bá tún di ọla a máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ìkọ̀ obìnrin sílẹ̀ àti ti ìsìláàmù wí lórí ẹ̀ a rí báyìí lọ